الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله والصلاة والسلام على أشرف خلق الله سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فون الله أتو عليكم كي الله أتو لعرفون نبي صلى الله عليه وآله وسلم eléyìí ni ètò yín ètò wa dáwàtul haqi èyí tí yóò máa dé sí etí gbọ̀ wa insha allah láti orí ẹ̀rọ one zero two dot three peters fm ní àdúgbò Bódìjà nìbàdàn èyí tí ẹrú ọlọ́run kan tó ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí ọlọ́run sì mọ̀ ju àwa lọ kọ́lọ́n mọ́sá ìfi ládánà sínú ìwé iṣẹ́ rere kọ́lọ́n mọ́sá ìṣe àlékún dáadáa ẹrú náà. àwọn ustaadu wa asheikh suleiman muhammed al-awwal tí ẹ jẹ́ ìmáàmù àgbà fún wa ní mọ́sáàsì ńlá ìyànà bódìjà wọ́n ti wà ńlẹ̀ láti máa bá wa tẹ̀síwájú lórí àkòrí tuntun àyànrán lórí ìdánilẹ́kọ̀ọ́ yìí kí náà ni àkòrí náà òun náà ni ìgbésí ayé àwọn àlìjànú àgbáyé wọn kí eléyìí wọ́n ní ọlọ́run rán ànábì gbogbo ayé àtẹ̀yàn àtàlìjànú kí lọ́lọ́run sọ ń pa àwọn àlìjànú kí ni nǹkan tó rújú láàrin àwọn àlámọ̀rí yẹn kí ni ànábì sọ nípa rẹ̀ tí a fi láǹfààní àti mọ ọ̀tún yàtọ̀ sí òsì so falyatafaddal mashkuran ma'jura. أعوذ بالله من الشيطان الرجيم يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون أعوذ بالله من الشيطان الرجيم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 ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ni fún ọlọ́run ọba tó sì wá ní mùsùlùmí. alhamdulilah tọrọ àlékún kẹrọ àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹn tọrọ ọba láti bàá máa jẹ kẹ fún gbogbo wa allahu subhanak dákun bá ní sàlékún kí anabi bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn aráàlú àti àwọn sọhábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọwọkẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam níjọ́ gbọdọ alikiyama lẹ́yìn eléyìí à ń kí gbogbo àwa mùsùlùmí pátá wípé a kú ìtẹnu fún allah subhanahu wa ta'ala kọjọ ọjàre kọmọsá àgbà ní ìbáàdà fún wa kọjọ wà nù nǹkan tí a fi rojú rẹ níjọ gbúdàlì kíámà àwa ń bẹ báwẹ náà ṣe ń lọ ìkọjọ ọjàre kójé kárí òpin àwẹ̀ náà ní ìrọ̀rùn àti ní àlàáfíà ìlú yìí kọ́mọ́jì kọ́ dàrú láíláí ilé náà kọ́mọ́ dàrú láíláí ilé ẹnìkọ̀ọ̀kan wa náà kọ́mọ́ dàrú láíláí ọ̀kan náà àwọn ọmọ ìyá nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí atọ́kùn ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan òun ni ó ṣe agbátẹrù ètò yìí ó sì lóun fowókọ òun pamọ́ kélé náà máa jẹ́ sàrà kan tóun sì síwájú ọlọ́run tóun sì fi pamọ́ kọ́ wa máa jẹ́ ní tí ó máa pa ìbínú ọlọ́run ọba mọ́fò náà ní gbogbo ìgbà ọlọ́run ní bínú sí ẹni náà. Allahumma amin subhanahu wa ta'ala kò ní bínú sí wa. amin insha allah rahman n tí a fẹ́ máa gbéyàwó lórí ètò yìí òun náà ni tí wọ́n bá ní sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ṣùgbọ́n a gbọ́dọ̀ fẹ́ lójú nítorí pé anabi sallallahu alayhi wa sallam àti èèyàn àti àlìjànà ni ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ fún alukur'an wípé òǹrà nabi sallallahu alayhi wa sallam olùrán sí àwọn àlìjànà yìí àwa fẹ́ sọ̀rọ̀ nípa pé bóò ni ọ̀rọ̀ ìgbésí ayé wọn lára àwọn nǹkan tí wọ́n máa jáde ń bẹ̀ á sọ ń àwọn èèyàn kan níbo ni ìpìlẹ̀ ibi tí wọ́n ti mú gbólóhùn àlìjànú ìgan àlìjínú àlìjínú kí n túmọ̀ rẹ̀ nínú èdè lárúbáwá bákan náà á ṣàlàyé pẹ̀lú àánú ọlọ́run níbo gangan nípìlẹ̀ ńtọ́lọ́run ọba mú dá àwọn àlìjànú yìí gẹ́gẹ́ bá a ṣe lè sọ tí wọ́n bá ń bi wálé rìn pa nàbì Adam a máa sọ wípé ṣe bí Adam bàbá ọlá wa àti bí ìpẹ́ ti dákẹ́ níbo ni wọ́n ti wá dá àwọn àlìjànú yìí bákan náà ṣèyítọ́nù ṣèyítọ́nù ṣèyítọ́nù tọ́jọ́ wípé èèyàn ò lè mọ̀ọ́mọ̀ bímọ rẹ̀ kọ́ wá wó sùsùn kọ́ sọ lóko yẹn lẹ́ni tọ́jẹ́ pé ó ti gba ègún látọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ó gbà lórí àwọn látọ̀dọ̀ àwọn tí wọ́n bẹ ń sánmà ó tún gbà lẹ́nu àwọn tí wọ́n bẹ ń lẹ̀ gbogbo ẹ̀ ń bá ti ń jẹ́ ni ọlọ́run ọba yóò sì máa jẹ́ ọ̀tẹ́ èṣù gbogbo ẹ̀ ti ń jọ̀tọ̀ ọlọ́run oní ọmọ jẹ́ ọ̀rẹ́ èṣù àtẹ̀mí àtẹ̀yìn àní jọ̀tọ̀ ọlọ́run káwá jọ̀rẹ́ èṣù á jẹ́ ọ̀tá èṣù á wà jọ̀rẹ́ Allah subhanahu wa ta'ala èṣù yìí gangan bó o nípìnlẹ̀ tiẹ̀ ṣé màláìka ni àbí èsàrà àwọn màláìka ìgbà tí wọ́n ní ó foríbalẹ̀ tí ò foríbalẹ̀ yìí kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ lórí àlámẹ́rì lẹ́yìn ìgbà tó di pé ó di orílẹ̀ kí ni tó fẹ́ máa gbèsè ǹjẹ́ òun náà só níyàwó ṣé ń bí màá sí sọlọ́mọ àbí ọ̀lọ́mọ sáà náà ń kú àbí wọn ò kú èwo ni ò ní kú nù wọn á ṣàlàyé ẹ̀ ǹjẹ́ àjọṣepọ̀ ń bẹ láàrin àwọn àti èèyàn kí ni kókó tí ń pè ní ọkọ òru tí bá ń dobìnrin láàmú àbí ọkùnrin náà ní nǹkan tó jọ bẹ́ẹ̀ ní ń dà láàmú kí ni àwọn nǹkan tó pilẹ̀ àwọn àlámárì bákan náà kí sì ni àwọn àjọṣepọ̀ tí ń bẹ pẹ̀lú ẹ̀mí ọmọnàbí adama àti àwọn àwọn alẹ́ àrùwáwò àṣẹrírọ̀ àwọn ẹ̀mí ibú tí wọ́n bá wá pé èèyàn lájẹ̀ ṣé wọ́n máa gbà ni àbí wọ́n máa bí máa yàn ṣé sùn ní ipa ń bẹ̀ àbí ò ní ipa ń bẹ̀ bí wọ́n pé èèyàn lòso ṣé wọ́n máa gbà ni àbí wọ́n máa bí máa yàn ṣé wọ́n pè lèmèrè ṣé nǹkan kan ti ń jẹ́ bẹ̀ǹbẹ̀ ń tòótọ́ ṣùgbọ́n à ń bẹ̀ wá kájọ gbogbo ń tà ń sọ yìí àti ń tà tó máa sọ yìí èèyàn ò ní mọ̀tán o kò sẹ́ni tó ní mọ̀tán tá a bá rí nǹkan kan tá a bá ti sọ lórí programu yìí tí ó bá ti jẹ́ pa mẹ́rin wá lórí rẹ̀ ẹ dà sáwa náà lágbada tàbí kẹ́ ẹ jọ kẹ́ ẹ pè sórí ètò yìí wípé ọ̀rọ̀ tẹ́ ẹ bá wa sọ yìí ọ̀rọ̀ tí ò lẹ́rìí mẹ́sìn ni o nítorí pọ̀rọ̀ tí ó ti lẹ́rìí ọ̀rọ̀ rádaràda ni ibo wa la ti mẹ́rin náà àmọ́ látinú alikitaabu wa sunna àmọ́ látinú alukur'an àmú láti bí ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam sọlọ ọba subhanahu wa ta'ala òun lọ́dáyé lọ́dá ogun tí ń bẹ́ ń bẹ́ yóò àtúnṣe mọ́mọ́ ogun tó dá mọ́bí gbogbo ẹ̀ ló yé yékéyéké ẹ̀ ń tọ́ rán sí àwa o ó ti rán àwọn òjíṣẹ́ sáwọn èèyàn kan tí wọ́n ti wá ṣáájú àwa ṣùgbọ́n ẹ̀ rán sí àwa a jẹ́ pé ní tí bá ń sọ ọ́ fa nípa ọlọ́run oní òjò òtọ́ torí ààrẹ lómi ìtìyàn tó ń bá sọ̀rọ̀ àyàfo náà ni wípé yàtí wahyu minas sama anabi sallallahu alayhi wa sallam ó ní ọ̀rọ̀ wa ń ba látọ̀dọ̀ ọlọ́run ọba láti sánmà wípé sọ báyìí má sọ báyìí eléyìí báyìí eléyìí ò rí báyìí pẹ̀lú àánú ọlọ́run insha allah rahman a sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó jẹ́ wípé tọ̀bíà bọ́lọ̀run ọba ṣe sí àwọn inú kèé ṣe wípé àlìjẹ̀nu lọ débẹ̀ bó ara nù àwọn èèmà nínú agbára allah subhanahu wa ta'ala ó ní ṣùgbọ́n ṣáájú ká tó tẹ̀síwájú lórí àwọn àlámẹ́rì màá fẹ́ a lọ síbi ọ̀rọ̀ kan tí ọ̀kan nínú àwọn àáfàá sàlàyé òun náà ni àáfàá wa Zakaria al-Qazwaini nínú tí ààrẹ tá à ń pè ní gọ̀rọ̀ ibùl mawjudat wa ajá ibùl makhluqat wa gọ̀rọ̀ ibùl mawjudat àáfàá ń sọ wípé ìnísẹ̀mí tó ajíban كنت أحسبه إني سمعت عجيبا كنت أحسبه إني سمعت عجيبا كنت أحسبه إني سمعت عجيبا كنت أحسبه طيفا من النوم أو هجرا من السمر طيفا من النوم أو هجرا من السمر طيفا من النوم أو هجرا من السمر طيفا من النوم أو هجرا من السمر لما ألفت به ألفيت صحته لما ألفت به ألفيت صحته وقد رأيت عجيبا مثل ذا العبر وقد رأيت عجيبا مثل ذا العبر وقد رأيت عجيبا مثل ذا العبر وقد رأيت عجيبا مثل ذا العبر أفاني إني سمعت عجيبا كنت أحسبه إني سمعت عجيبا كنت أحسبه أفاني mélòó mélòó nínú àwọn ìmọ̀ tètè mi ti gbọ́ rí láyé ṣùgbọ́n gbà tèmọ̀ yẹn ń dé ti gbọ́ mi ntèmi máa ń ronú ọkàn mi ni wípé طيفا من النوم أو هجرا من السمر طيفا من النوم أو هجرا من السمر طيفا من النوم أو هجرا من السمر طيفا من النوم أو هجرا من السمر ẹni tí ń sọ̀rọ̀ yìí fún mi àṣẹ̀ṣẹ̀ jí oorun ní dàlámù tàbí ọ̀pọ̀lọpọ̀ àìsùn tó wá fẹ́ fọ́ ba aláìsùn yẹn lọ́pọlọ ó ń lọ́rọ̀ ìní gbàgbọ́ ń kà sí bí ọ̀rọ̀ dìdìrìn àbí ọ̀rọ̀ ẹnì tọ́jọ́ wípé kọ̀mọ́ ti ń ṣe abẹ́ ti ń dàdà paarọ́ àfààní nínú àwọn èèmọ̀ tí mo ti gbọ́ láyé nínú àwọn èèmọ̀ tí mo ti rí láyé kọ́dà lamà aliftubihi nígbà tẹ́mi náà wá ń súnmọ́ àwọn ìròyìn yẹn tí mò ń ṣèwádìí lórí rẹ̀ mo wá ń gbélé ní bá sọ àti tí ànábì sallallahu alaihi wasallam tó fi ṣàlàyé ọ̀rọ̀ lọ́yìn yẹn fún wa àà lamà aliftubihi nígbà máa súnmọ́ nǹkan tí mo bá sábà tí mo bá rẹ́ tí ń fi ilẹ̀ tọ̀sán tòru pẹ̀lú wádìí bìdíkọ̀ pẹ̀lú wádìí fínífíní tẹ̀tíkẹ́nẹ́ tẹ̀tíkẹ́nẹ́. lamma alifutu bihi alifaitu sihatahu. mo wá fojú mi rí gbàngbàngbà báyìí pé ah! òótọ́ lọ̀rọ̀ yìí ó mo ti fi nǹkan ṣe ra mi pọ̀ o àṣìntì ń ṣẹlẹ̀ rèé وقد رأيت عجيبا مثل ذا العبر وقد رأيت عجيبا مثل ذا العبر. àfààní mo ti rí àìmọye èèmọ̀láyé tó ti di nǹkan àríwòye tó jẹ́ wípé mi gan wò pé áá àjẹ́ pé èèmọ̀ ìlọ́lọ́run ọba subhanahu wa ta'ala yìí ara àwọn ẹ̀kọ́ táwa àríǹbi àlámẹ́rì òun náà ni pé yóò lémi àtẹ̀yìn kún ní ìgbàgbọ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wípé áá kí lọ́lọ́run torí ẹ̀ dá wọn àlìjànú yìí náà ọ dá wọn kí wọn lè bá a máa sin òun náà gẹ́gẹ́ bó ṣe dá àwa náà ká lè bá a máa sin kò sọ pé kéèyàn olórí máa sin àlìjànú kò ní kí àlìjànú náà máa sin èèyàn kí gbogbo akálejò máa sin allah subhanahu wa ta'ala bi idnillahi al-wahid al-qahhar a wà tẹ̀síwájú pẹ̀lú wípé a clear pé kí gangan gan ni nǹkan tí wọ́n ń pè lóògùn ṣé nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ ń bẹ kí ni wọ́n ń pè lọ́fọ̀ kí ni wọ́n ń pè láyàjọ́ kí ni wọ́n ń pè ní ọ̀rọ̀ sí ọ̀rọ̀ ń bẹ gbogbo àwọn nǹkan tá a sì ń sọ yìí tá a mọ̀ rẹ́rìí fún níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan bákan náà kí làwọn èèyàn ń pè lákùdáyà sóòótọ́ ni sọ́lọ́wọ́n tọ́lọ́wọ́n ọba báàkì ẹ̀ àbí àròsọ lásán òun làlámọ̀ rí àmọ́ wàá sọ ogun ẹ̀ pẹ̀lẹ́ rí ṣùgbọ́n ṣáájú ká tó tẹ̀síwájú tá a bá ń sọ̀rọ̀ nípa àlìjẹ̀nà tá à ń wá ń mu tẹ̀tìkánná tẹ̀tìkánná á rí wípé ayé mìíràn làwọn wà ṣùgbọ́n nǹkan kan bẹ tó sún mẹ́mí àtẹ̀yìn pẹ́kípẹ́kí kọ́dà ara wa ló wà tọ́pọ̀lọpọ̀ ò sì máa tá a ká clear rẹ̀ ṣáájú ká tó bọ́ síbi ọ̀rọ̀ àwọn àlìjánu yìí òun náà ni àlẹ́ àìnà ojú kí là ń pè ní ojú sójú tá a jọ fi ń rìnà yìí ṣe ń la míìnì pẹ̀lú ẹ̀ àjọ tó kó ìtumọ̀ míìnú tó sì jẹ́ wípé nǹkan tẹ́ pé téèyàn báyìí mà èèyàn wà láàfíà nínú sẹ̀mí yọ wà láàfíà lórí ẹ̀sìn rẹ̀ àlẹ́ àìnù yìí ó ní àfa wa kó tó di wípé a máa lọ síbi àwọn àlámẹ́rì tá a fi èèmọ̀ wípé èèmọ̀ ní ọ̀rọ̀ yìí ó ní àfa kọ̀ àpá ni òun ni wọ́n ń tọ̀ka sínú níyà wọn wípé wàlẹ́ والعين حق غير سابقة لما والعين حق غير سابقة لما والعين حق كن غير سابقة لما يقضى من ال الأرزاق ولحرمانه يقضى من الأرزاق ولحرمانه يقضى من الأرزاق ولحرمانه يقضى من الأرزاق ولحرمانه النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قلنا يا النبي بينك كسي النبي ميما تتنبو لينري Anabiri isa ń bọ̀ ṣùgbọ́n kò mú nǹkan tuntun míì wà mọ́ ntọ́lọ́ ń fún anabi náà lónà òtún mọ́ stamp nígbà tó bá dé eléyìí sì jẹ́ àmọ́ wípé lára ọmọlẹ́yìn anabi sọ̀sán ni ọ̀jẹ̀ tọ́bọ̀ wá rí báwọn a jẹ́ wípé gbogbo nǹkan tá a nídì Allah subhanahu wa ta'ala yóò ti jẹ́ ká nàbí ọ̀sálàyé rẹ̀ lórí ntọ́ ń sọ fún nàbí náà wípé balligh ma unzila ilayka min rabbik ń tà sọ̀kalẹ̀ fún ọ anabi sallallahu alayhi wa sallam ó sì jíṣẹ́ yìí tó pé pérépéré anabi sallallahu alayhi wa sallam bá ní í sọ̀rọ̀ nínú hadithi tí imaamu bukhari gbà wá min hadithi abi hurairata radiyallahu ta'ala anhu anabi sallallahu alayhi wa sallam sọ wípé alaayinu haqqun wanaha anil washmi anabi sallallahu alayhi wa sallam ó ní alaayinu haqqun ká sọ wípé èèyàn lè kàgbákò látara ojú haqqun òótọ́ lọ́rọ̀ yẹn alaayinu ká sọ wípé ìbáṣepọ̀ ń bẹ láàrin ẹ̀mí àti ojú tó jẹ́ pé tí ẹ̀mí bá ro nǹkan kankan pẹ̀lú ntójú ń rí tó wá ro aburú ro nǹkan yẹn láì máa sàwọn nǹkan kan tá a máa ṣàlàyé tí ànábì sàṣàm sọ wípé n ló lè jẹ́ nǹkan tí ó máa jẹ́ wìkọ́yà nǹkan tí ó jẹ́ nǹkan asọ́ni kó n bí aburú yẹn téèyàn ọba ti ṣe tàbí kọ́ sọ taburú sì fi lè ṣẹlẹ̀ sí ànábì sallallahu alaihi ní al-aynu haqqun ìntàn pè ní ojú ẹ̀ eh, òótọ́ ni ojú wo lànà bí wàá ń sọ sójú àjẹ ni sójú oṣó ni sójú emèrè ni ojú yìí ojú tó yẹ pé gbogbo èèyàn pátá ńlọ ni kódà ànábì sàsàm náà ni gbogbo wa pátá lajọ ni àtẹnire àtẹnibi wọnà ha ánilè wáṣímì ànábì sàsàm wa ni pé ẹ gbọ́dọ̀ máa kọlẹ ẹ gbọ́dọ̀ máa fín ara o tá a bá wá wọ̀rọ̀ méjèèjì a wà ní kí ni coloration ti ń bẹ láàrin ọ̀rọ̀ àkọ́kọ́ àtẹ̀lẹ́kejì sí abáramu báwọn amsterdam sọ fún wa wípé ojú ká sọ pé a lè kó wàhálà látara rẹ̀ a lè kó àgbákò látara rẹ̀ òótọ́ mọ̀ ní ọ̀rọ̀ yẹn tí ò sí àríyànjiyàn kankan níbẹ̀ Allah subhanahu wa ta'ala dá èèmọ̀ kan fún ẹ̀mí àti ojú tó bá ti yọ ro nǹkan tójú wa pàdé lára nǹkan náà pẹ̀lú ẹ̀mí burúkú pé kí nǹkan ẹ̀ ò rí báyìí bó jẹ́ pé àmọ́ sọ̀rọ̀ ń pa mọ̀rọ́tìbù àwọn àríwá bó làwọn ẹ̀mí ṣe nípọn sí ní dáadáa ni o torí pé tá a bá pè yàn léèyàn dáadáa náà gbogbo èèyàn dáadáa náà ráìmù papọ̀ lórí dáadáa èèyàn dáadáa díẹ̀ ń bẹ èèyàn dáadáa áfíríjì ń bẹ èèyàn dáadáa hàn ń bẹ bẹ́ẹ̀ náà lèèyàn bú náà èèyàn bú díẹ̀ ń bẹ èèyàn bú tà lè pé èèyàn bú tán ní ń bẹ èèyàn bú tí ẹ pé àwọn èèyàn ti ẹ̀rọ dáadáa rò kọ́dà àwọn èsì ìfi dáadáa lọ torí wọ́n ti marú bóun ṣe rí òun náà ń bẹ ìdá ọ̀pẹ̀ka gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìmọ̀dá náà òun náà tó pẹ̀ka ànábì sallallahu alaihi wasallam wa ni, ẹ gbọ́dọ̀ máa fi ara àwọn àfáà wa ní Imam Bukhari àwọn gba àdìsí wa wọ́n gbà wá papọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ Imam Muslim àtẹlùmínú àwọn àfáà aládìsí àwọn gba àlàyé inú àkún wa lọ́tọ̀ náà yọ sàṣà nílùú wáṣímì ká máa fi ara tá nàbì ní àgbọ̀dọ̀ máa fi ara yìí àwọn gbà wá lọ́nà míì kí ló wáá fàtírì wáyà ìfipapọ̀ tó fi jẹ́ ẹyọ kan ẹgbẹ̀wá àdìsí lọ́dọ̀ Imam Bukhari ara àwọn èèmà tọ́nà ọba subhanahu wa ta'ala tó ṣe fún imam bukhari nìyẹn nípa ìgbàgbọ́ yí ọ̀rọ̀ ọlọ́run ọba àti ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ọlọ́njọ́ jàre o ẹni ọba roore ro olóyin tó fi rán nàbì tá a fi sórí lálẹ́ kíámà òun náà ló jì kọ́ gbọ́yé ẹni tó ọba roore ro yóò gbọ́ bí ó ṣe sìn wọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò gbọ́yé ọlọ́dà sànú wa o nínú ẹni tí ó gbọ́yé gẹ́gẹ́ bó ṣe rán nàbì òní ojú àwa o nínú ìtísẹ́ tó ọmọ àtàjẹ mẹ́jẹ̀ àwa ń o mm. ànábì sàrásàràm wa ń sọ eléyìí àṣepé láti lè bá a máa sọ fún wa ìmáàmù pa méjèèjì pọ̀ wọ́n pa àdìfẹ́ àkọ́kọ́ àtẹ̀kejì wọ́n papọ̀ sínú rìwáyé ayọ̀rọ̀ kan láti máa sọ fún wa wípé ìǹtẹ́mi ànábì ń sọ ni pé ojú nípa abú ti máa ń kó pẹ̀lú ntọ́ bá ti wò pẹ̀lẹ́ mi bú o gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ńgbà tọ́lọ́ ń da yín ẹ̀ làbá la nígbà tí ẹ ti ń fin ara débẹ̀ tó tún ara fín nǹkan yẹn chẹ́ǹgì kúrò nípìnlẹ̀ rẹ̀ ẹ gbọ́ yẹn bí ojú náà o àlàáyé nù hákún wà ní ha ani lè wáṣí mi àdébí sọ̀rọ̀ wani wá ní ojú tí ẹmọ fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀ fẹ́yìn wàláhì kábúrú ó ti bẹ̀ o síyàn òótọ́ ni ìsì máa pantọ́ da tẹ́lẹ̀ pẹ̀lú èròǹgbọ́ ọlọ́run ó lè sọ di tí ò ní dá a mọ́ in ti ń dẹ́ tẹ́lẹ̀ pẹ̀lú èròǹgbọ́ ọlọ́run ọba ó lè sọ di tí ò ní dá mọ́ in ti wu ojú tẹ́lẹ̀ pẹ̀lú èròǹgbọ́ ọlọ́run tó bá ṣe déédéé rẹ̀ pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ó lè sọ di nǹkan tí ò ní wu bó ṣe jẹ́ pé ara tó wà tí nǹkan kò sí ń bẹ̀ tẹ́lẹ̀ tẹ́ ẹ lọ rí i fín ibẹ̀ ti padà kúrò ní ìpìlẹ̀ bó ṣe rí inshallah rahman a wà ṣẹ̀ṣẹ̀ wà bọ́ síbi àlámàrí tá a bá wá ń sọ̀rọ̀ nípa wípé ojú ojú ojú ojú tá à ń sọ̀rọ̀ rẹ̀ kí gan nípìlẹ̀ rẹ̀ gangan nínú èdè lárúbáwá irú ojú wo òun là ń sọ ǹjẹ́ ẹ̀rí ń bẹ látinú alukur'an tá a bá lè rẹ́rìn alukur'an bóun ni asasa bá ní ṣàlàyé rẹ̀ a padà clear eléyìí a gbọ́dọ̀ má mẹ́rin àti ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn wa ọ̀rọ̀ ẹ̀rí ni gbogbo ohun téèyàn bá ti ń sọ tí bá ti ń pè lẹ́sìn Ọlọ́run subhanahu wa ta'ala tí ọba ti mẹ́rin wá lórí rẹ̀ àwọn ò ní gbà béèyàn bá fẹ́ ká sunkún torí Ọlọ́run ọba sáfọ̀rọ̀ Ọlọ́run ọba bá a sọ̀rọ̀ pẹ̀lẹ́rì tọ́da bó o sì fẹ́ kárẹ́rìn omi ojú wa bó ṣe wọ́n bẹ́ẹ̀ ni eyín wa náà ká kóòtà bẹ́ẹ̀ náà ló náà wọ́n in tó fi bá ni sọ̀rọ̀ tó fi máa pè lẹ́sìn ọ jẹ́ ọlọ́run wí báyìí ànábì wí báyìí in tẹ́ ẹ̀ bá ti rí ẹ̀rí ẹ̀sìn bẹ́ẹ̀ ká yọ kú ìjà alẹ́rìí láti inú Al-Qur'an lórí ọ̀rọ̀ ojú yìí bíyàwó ni mina Rahman insha allah tó bá dọ̀la a tẹ̀síwájú rere ìjà alẹ́rì láti inú ọ̀rọ̀ anabi sàlám tó jẹ́ hadith a sọ̀rọ̀ lórí eléyìí ìjẹ́ àwọn kọ́sọ̀sù wa àwọn àtàn wa tó fẹsẹ̀ múlẹ̀ tó sì ń jẹ́ àmọ́ èèmọ̀ tí ń bẹ́ ń bi ojú sọ́fẹ̀ ìlàyé anabi sàlám ń gbọ́ ọ̀sẹ̀lẹ̀ kí làáfi máa ń wo àlámárì ṣáájú kó tó ṣẹlẹ̀ tí òfin ní ṣẹlẹ̀ sí ni tó bá wá ṣẹlẹ̀ tán kí làáfi máa ń gbé e kúrò ìjẹ́ gbogbo èèyàn lóní agbègbè èèyàn kọ́ sọ́yọ̀ àwọn ẹni rẹ sọ́tọ̀ àbí ọ̀yọ̀ àwọn ẹnìkan sọ́tọ̀ bí idnillahi alwahidil qahar a máa wá mu تتكنا تتكنا إن كان في العمر بقية طلن طلم تيوبة تيجا هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله ورحمة الله وبركاته ني باري باري bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yóò wùwà ẹni tí a bá sọ nǹkan kankan tí ó bá gbọ́yé tó nídìí ìbéèrè lórí rẹ̀ kọ́kọ́ ìbéèrè rẹ̀ ránṣẹ́ pẹ̀lú àwọn nọ́mbà tí wọ́n máa pè fún wa lórí programme náà láti yanjú ẹ̀ insha allah èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ń yéé ṣe tasọmọ́jú gbẹdìẹ ń yéé ṣe babaláwo ẹ mọ̀ wàá kó wàhálà wàá bá mi pé nǹkan báyìí ṣẹlẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ gbọ́ yé kó ń kálukú ọmọ ṣọ́ọ̀ṣì tí ń pè ní bọ́lọ̀ ń ṣe ń darí ayé yìí lára ẹnì ó là ń ṣàlàyé o ìní ẹ wá mi wábì kankan o orí programme náà ni ẹ kọ ìbéèrè yín sí àti ń tẹ́ ẹ bá ṣàkíyèsí wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. allahu akbar kabira ah ọlọ́run mọ́sá ìjẹ́ kárí àwọn àfa wa pẹ́ o ọlọ́run jẹ́ kárí àwọn àfa wa pẹ́ o ọlọ́run jẹ́ kárí àwọn àfa wa pẹ́ o bámbám ọlọ́run má jẹ́ kí olùlàkà yìí ah, kí ọlọ́run bá ní san àwọn àfa wa ní ẹ̀san olóore kó jẹ́ kí àlàáfíà wọn kí ó máa gbòòrò sí ah, kó má jẹ́ kí ìmọ̀ wọn kí ó dọ́bà kí ó sì jẹ́ kí a rí wọn pẹ́ la hawla illa billahi al-ali al-azim uh, insha allah ta'ala wọ́n máa tẹ̀síwájú lọ́la fún wa pẹ̀lú àkórí náà so ibi àwọn yorùbá ní ibi tí à ń lọ òjìnà ṣùgbọ́n ibi tá à ń yà ní ọ̀pọ̀ ẹ̀ obi tí a lélẹ̀ pé wọ́n máa bá fi ìbánisọ̀rọ̀ tẹ̀lé ẹ òbí tí àwọn afá tún yà lọ ara ìmọ̀ tí ń bẹ nù mímọ̀ náà nìyẹn kọ́lọ̀ mọ́sà ìjẹ́ kí ìmọ̀ náà kọ́ máa gbòòrò sí i gbogbo tó wá tara àwọn afáwa náà jáde ní ọmọ ọlọ́mọsà ìjẹ́ kí wọ́n dájú àwọn afáwa náà lọ lójú ẹ̀mí wọn la hawla wala quwwata illa billah náà inshallah tá a bá ní ìbéèrè kan tàbí afẹ́ lórí prógrámù yìí ni o àbí tó ní bá ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ká máa fi ìbéèrè wa ránṣẹ́ sí orí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a máa pè yìí. àwọn ustaz wa asheikh suleiman muhammad al-awwal àwọn náà ni a tẹ̀lé wá sí ilé agbóhùnsí afẹ́fẹ́ ní àyín wọ́n bẹ pẹ̀lú wa bákan náà al abdulrasaq arúgbó sunna bẹ pẹ̀lú wa atọ́kùn ètò àwọn ni alhaji ọ̀kẹ́ ẹni tí ó ń darí ètò ni ismail abu ibrahim ẹ̀rọ àlà àwọn ẹ̀rọ tí a mọ̀ pè wá sí tàbí fi ìbéèrè wa sọwọ́ sí orí ẹ̀ òun náà ni eléyìí zero eight zero fifty seven fifty five. sixty one forty one àti zero eight zero sixty six forty one oh seven oh eight lẹ́ẹ̀kan sí zero eight zero fifty seven fifty five sixty one forty one àti zero eight zero sixty six forty one oh seven oh eight títí ọ̀la wasalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi.